الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله ولا وبا الله وبا تسينير فوالاتك صلاة الفجر الصلاة ياكي اللهم سيقبال سنفانك وقاوة الرؤيا في الإسلام وآدابها ọ̀rọ̀ tí a fẹ́ ṣàlàyé fún wa wa níwọ̀n bá àsìkò díẹ̀ tí a ní òun náà ni nípa <clears throat> àlá àlá lílá kéèyàn máa lálàá lójú oorun bóyá àlá tí èèyàn bá lá lọ́sàn ni àbí èèyàn bá lá ní òru ọmọ kékeré a máa lálàá àgbàlagbà náà a máa lálàá ọkùnrin a máa lálàá obìnrin a máa lálàá àwọn anábì ọlọ́run àwọn náà máa ń lálàá àwa tí àyíṣà anábì ọlọ́run ọba tá a jólè gbàgbọ́ òdodo àwa náà máa ń lálàá àlálílá gẹ́gẹ́ bí àwọn àlùfáà bí wọ́n ṣe pín wọ́n ní eréṣin mẹ́ta ni kéèyàn rí ìtọ́da lójú oorun àròyẹ̀tò sálíhà àwọn nǹkan máa ń lá lálàá tínú yẹn máa dùn téèyàn bá jí bóyá èèyàn bára rẹ̀ pé òun kírun àbóhun gbààwẹ̀ àbóhun lọ sí ilé ìjọsìn ọlọ́run àbóhun bára wọn lẹ́ni tí ń ṣàdúà àbọ́lọ́run ọba àlá ọkọ́lé fún un àbọ́lọ́run ra mọ́tò fún un àbóhun rówó lójú oorun gbogbo ohun tó bá ti jẹ mọ́ àlà ìdùnnú ẹ̀rí pé tẹ́yìn bá jí inú yẹn ó dùn àbẹ́yẹn ṣe ìyàwó lójú oorun ẹni bá ṣe ìyàwó ẹni bá gbéyàwó àbẹ́ni tí ń lọlé ọkọ ẹ̀rí pé inú wọn máa ń dùn ni gbogbo ohun tó bá ti jẹ́ àlá dáa lọ́jọ́ pé nǹkan tí èèyàn fẹ́ kó ṣẹlẹ̀ sóhun lójú ayé òun ló ṣẹlẹ̀ sí lójú oorun eléyìí ni wọ́n pè ní arúgbóyà sọ́ọ̀lẹ̀ ha àlá dáadáa mubashirati ni ìdẹ́pẹ́ ní mubashirat òun náà ni àwọn nǹkan tí ọlọ́run ọba àlá tí máa fi ń dùn yàn nú látòjú oorun wa alẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alḥulm ẹ̀dí wọ́n pè ní hulm òun náà ni gbogbo àwọn àlá burúkú tí máa ń bá yàn nú jẹ́ bóyá èèyàn bára rẹ̀ níbi tí ó ti ń ṣe lọ́hùn ọlọ́lá ọba rẹ̀ nílé ọtí tí ń mutí lọ́wọ́ ọlọ́lá ọba rẹ̀ lẹ́ni tí ń ṣàgbèrè lọ́wọ́ èèyàn lálá ọba ara rẹ̀ lẹ́ni tí àjálù ńlá kan àdánwò ńlá kan rélù bóyá ilé ń jó àbí ilé wó àbí bẹ́ẹ̀ sì kọ́ ọ wèrè lójú oorun ọlọ́mọṣà sọ níbi aburú bẹ́ẹ̀ àbẹ́yìn lálàá pé òun sọnù àbọ̀hún lálàá pé òun kú àbọ̀hún lálàá pé òun wà nínú ẹ̀wọ̀n àbọ̀hún lálàá pé ọmọ òun kan àdánwò bá bàbá òun ìyá òun mọ́tò pa wọ́n rẹ́ ọlọ́mọṣà sọ wọn bẹ̀ àbọ̀hún rí àwọn ẹranko àbìjà bóyá kìí ní wọn lórí ni o ọwọ́ a rí i pé wàhálà táwọn jọ ń fa lójú oorun ọ̀gá ọwọ́ ń sáré sáré ejò lórí tí ń lé lójú oorun ni o àbọ̀dá àwọn adigunjalè wọn mú lọ́tún mú lọ́sì àbọ̀ bá ń kọ́ọ̀bù lọ́wọ́ ara rẹ̀ ipò ń dẹlẹ́wọ̀n ọlọ́run ọbẹ̀ ọ́ ọ̀sẹ̀ ìṣàánú wa àbí mọ́tò lásìdẹ́ǹtì àgbọ̀rẹ́ ọkàn rágbà rẹ jẹlẹ rẹpẹtẹ nígbà míì gan yóò jí ẹ̀rọ ọba àyàn ẹlòmíì máa lálàá tí ó rí i pé wọ́n ti dè òun kalẹ̀ wọ́n ti dé kalẹ̀ wọ́n ti dé lásọ pé òun gangan lòun wà nínú aṣọ yìí kálukú pé ah ó ti kú ó ti lọ mùsùlùmí ò gbọ́dọ̀ dààmú gbogbo ń tá a ṣe pátá nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa àtọ̀rọ̀ ayé wa anábìtì sàlàyé gbogbo ẹ̀ fún wa. alḥulm ẹ̀rí aláburúkú yìí látọ̀dọ̀ ṣètàn ló ti wá gbogbo ohun tí bá ti dẹ́rù bà àyàn lójú oorun ànábì ní ṣètàn òun ló gbé wá fún yàn ẹlẹ́ẹ̀kẹta ni hadithu nafs òun ò ní ṣe pẹ̀lú nǹkan kan tayọ pé ìtẹ́mi rẹ̀ ń rò lójú ayé kó tó sùn àṣẹ́kùbọ̀ ìrònú yẹn òun náà ló tún lálàá lérí bí ẹni tẹ́bi ń pa lọ́wọ́ gàrí àtẹ̀wà kọ̀wárò omi tí ó mu sí àwọn ní pure water wọn lómi ti tán ó dé di táàpù omi ọ̀yọ́ wọ́n dọ́dọ̀ yọ mineral àwọn ní à kò sí nǹkan lẹ̀ mọ́ ọ wá sùn bẹ́ẹ̀ ọ wá jí ipò òun wọ omi káàkiri ilé ọmọ pé tí ń wá lójú ayé kó tó sùn náà ló tún kọ̀ǹtínú yẹ ẹ̀hìn tí ìbá gbéṣẹ́ mi ń gbà míì ní máa ń dà lámọ̀yàn lọ́wọ́ ní ìbá gbé sùn ọba tìyàwó rẹ̀ ń jà ó ti ọ̀tá bínúbínú tí tó fi yí sọmọ́rí lọ́ba sùn lọ lọ́ba tún kọ̀ǹtínú pé torí wọn náà mọ̀ pé àyìn tí mo láyìn àtàná ni kíni ti ń bẹ nínú ọpọlọ mi ẹ̀rọ àwọn aláàtì yòókù méjèèjì òun wà lógìgì ni kìí ṣe téèyàn rò èrò inú ẹ̀mí nìyẹn bọ́dọ̀ bá wá rí báyìí nítorí pé lábala àlálílá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n máa ń ṣàfẹ́kù ẹ̀sìn wọ́n yìí máa lálàá tó bá lágbára tí ọba máa tó yẹ kó ṣe ìmánì rẹ̀ bọ̀ torí tí ọ máa ṣètọ́nù ọmọ sọ fún ni pé nítorí yìí o mọ́wòrán o ayé rẹ̀ ó bàjẹ́ o wọ́n ní wọ́n ní ẹni bá rówó lójú àlá ẹ sọ fún pé kó múra sí kíni iṣẹ́ nítorí ebi nínú ìtumọ̀ àlá yorùbá nù nínú ìtumọ̀ àlá ìsìláàmù. bọ́bá rówó lójú oorun ó rówó lójú ayé ni èyàn lálàá pé òun kú kò ní kó kú o èyàn lálàá pé ilé jóná èyàn ò o èyàn lálàá pé àdánwò kan bẹ́ ẹni tó súnmọ́ èyàn èyàn ò ní tùmọ̀ pé àdánwò yẹn ń bọ̀ nínú àwọn àlátọ́dá òun náà ni tó fẹ́ ṣẹlẹ̀ fi hàn fún o. wípé bí mo ṣe wà yín gbogbo ohun tí ó ṣẹlẹ̀ pátá mọ́ mà kò sẹ́ni tó mà innamal ghaibu lillah ba'da a'udhu billahi minash shaitani rajim nítorí pamọ́ ọlọ́run nìkan lọ́mọ̀ ọlọ́run ọba Allah yóò fi hàn yàn pé nǹkan bá yọ ṣẹlẹ̀ yóò sì padà ṣẹlẹ̀ eléyìí náà pé ní mubashira gbogbo ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo Ànábì ní idha iqtaraba dọ́bà kù díẹ̀ tí ayé parẹ́ làmùtàkàdé ru'ya al-mu'min takdhib àwọn tó bá ní imán nígbà yẹn tẹ́sẹ̀ tí wọn ò tí yẹ tí wọ́n bá ní imán tí wọ́n ṣe ṣíríkì tí wọ́n ṣe bọ́ nínú àwọn èèyàn tó bá wà láyé ńgbà náà anábì ní gbogbo àlá tí wọ́n bá lá yọ ṣẹlẹ̀ wa asdaquhum ru'ya àlá wọn náà máa jó tọ́jú asdaquhum haditha torí pé ọ̀rọ̀ wọn náà ni òótọ́ wà ń bẹ̀ anábì ní wa ru'ya thalatha anábìnrin ẹ̀rí àlálílá mẹ́ta ni faruya saliha bushra minallah alátọ́bá dá tínú yẹn dùn anábìnrin ọlọ́run ọba fi dùn ọ́nú ni o kọ́ ya máa dúpẹ́ fọlọ́run kò sì máa bẹ́lọ́n kí àlánà kọ́ wá sí musẹ̀ òun náà rí i pé o kú nínú ranu ọ̀dẹ lẹ́sìn ọba rẹ̀ ní wọ́n fúláṣí ẹni tí ń kírun ẹni tí ń gbàwẹ̀ ya máa dúpẹ́ ọlọ́run fi dùn ọ́nú ni bushra minallah ọba ẹlẹ́ni tí ọ̀sẹ̀ kọ́lé ọ̀sẹ̀ bímọ nílẹ̀ yorùbá wọn ní tí wọn bá ń gbọ́ ọmọ ọjọ́ olójú oorun ní làwọn ní yọ̀sẹ̀lẹ̀ wọ́n ní àpẹẹrẹ pé kò ní bímọ ni wọ́n ran wọn ní o kò sínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ bá ti rí nǹkan dùnú faruya saliha gbogbo tó bá ti jẹ́ dùnú lójú oorun ànábì ní bushra min ọlọ́run bá Allah ó fi dùn ọ́nù ni kọ́ wa máa bẹ̀ lọ́n kọ́lọ́n jí nǹkan náà ṣe kíni kọ́ wa sí musẹ̀ waruya tahzinu min ash-shaytan ó sì rí àwọn alámì ìtọ́jẹ́ pé aláyẹn àṣetáàní fẹ́ fi bà ọ́nú jẹ́ ni ìpè láti jẹ́ ìtọ́jú ń ṣàdúrà náà ilé rẹ̀ náà lọ́padà wá jó ọ̀yà máa múra o mọ́tò rẹ̀ lọ́padà lásìdẹ́ǹtì yìí ọ fẹ́ fi bà ọ́nú jẹ́ èèyàn bára rẹ̀ nínú àgbàrẹ́ jẹ́ èèyàn bá rẹ̀ láàrin àwọn kìnìún lára àwọn ẹranko àbìjà táwọn olè ọmọ ilé yàrá yàkìlà tí jí lójú kẹ́mi wọn pé kẹ́mi ọmọ mi ọmọ mi ànábì ní àṣetánì ni wọ́n darẹ̀ láàmú èsù lọ́bẹ̀ ọwọ́ ṣètọ́n wàrúwìyà mímba yuhaddithu al-maru nafsa ẹlẹ́ẹ̀kẹta náà ni aládẹ́yìn aládẹ́dẹ́ pé tọ́wà lẹ́mìyàn náà ni lèyàn padà rí lójú oorun wọ́n yára àádókùn máa yẹ́kara anábìyàn tẹ́nìkọ̀ọ̀kan yìí tẹ́ bá rí tí ọkàn yín kọ̀ lójú oorun nítorí burú jáì fọlẹ́yẹkùn fọlẹ́yẹsọ́lì fọlẹ́yẹsọ́lì anábì ní ẹ̀yà dìde ẹ̀ṣẹ̀ ráka méjì kí ni wọ́n ní ká ṣe tí abala làbọ̀ orúkún sí jama ọbọ̀já sọ̀kò táwọn yẹn náfìlà kí ni wọ́n ní ká ṣe wọ́n ní ká ṣe náfìlà ráka méjì kótó kan náfìlà ìdá àkọ́kọ́ ṣe nínú ẹgbẹ̀wá àdìsí mi ìdánibà Muhammad sallallahu alayhi wa sallam tánábì ń gbà wọ́n níyànjú òun náà ni pé kẹ́nìkọ̀ọ̀kan wa ká gbé ẹnu wa sápò òsì kí wọ́n ní ká ṣe jama ká ní a'udhu billahi mina shaitan rajim fẹ́ a'udhu billahi mina shaitan rajim fẹ́ a'udhu billahi mina shaitan rajim fẹ́ bó ṣe ṣe ní ẹ o ìtọ́ díẹ̀ díẹ̀ fún lẹ́yìn ìgbà tó bá ń ṣe lọ́wọ́ èyí tó ní ká máa ṣe táwọn fẹ́ sùn ní ká máa tẹ́wọ́ báyìí káka kúrò aláàfáà lákìnnàṣì kò ní sí tọ́nú nínú yẹn kò ní sí ẹ̀fọn àwọn ìta warawara ìtọ́ díẹ̀ díẹ̀ kì í ṣe pé ìtọ́ bàlàbàlà kò ní sí mbẹ ìyẹn ò ní sí mbẹ atẹ́gùn lọ́fẹ̀ẹ́ ọ̀fà atẹ́gùn ọkà kọlọ̀ ọ̀la ọ̀fà lákìnnáàsì ọwọ́ abẹ́rẹ́ ayé rẹ ojú rẹ ọwọ́ rẹ atẹ́sẹ̀ rẹ tó bá fẹ́ sùn eléyìí atẹ́gùn nìkan lọ́fẹ̀ẹ́ àmọ́ tó bá rí ìrìkúre lójú oorun oye àwọn olùbẹ̀ láwọn ṣètò náà jíìmù tó bá ṣe sápòsì rẹ ó rí i pé ọ̀fọ́n itọ́ díẹ̀ láì ṣètò ìtọ́ ọmọ yọbọ lọ fẹ́ẹ́ bó ṣe wá ń sìn ìtọ́jẹ̀ jáde àṣetánì ìbílẹ̀ sùn tó jòkó tì ọ́ tó fẹ́ dẹ́rù bọ́ tó fẹ́ bọ́ ọ̀nú jẹ́ tó fẹ́ ṣe ọ́ dẹ́lẹ́bọ́ bàbá ti ṣe báwọn ipa ti ka gbogbo ọwọ́ àdìdí ọwọ́ àyẹ̀nẹ́ fẹ́lẹ̀ araka méjì ànábì ní sàlám tó bá jẹ́ pé ẹgbẹ́ ọ̀tún ló ní ká máa fi sùn àbí tó bá ti yí kúrò lẹ́gbẹ́ ọ̀tún yẹ ànábì ní kó padà sẹ́gbẹ́ ọ̀tún yẹ ẹgbẹ́ ọ̀tún la máa fi sùn gbogbo tó bá ti fẹ́ sùn láyé rẹ ẹgbẹ́ ọ̀tún la máa fi sùn tó bá ti di pé o ti yí ànábì ní padà sí ẹgbẹ́ ọ̀tún rẹ̀ tó bá dẹ́gbẹ́ ọ̀tún náà lọ́wọ́ ọwọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn màá yá mi tó wá rí yẹn lẹ́ẹ̀kẹrin ni pé sórí tí ọlá lójú oorun yẹn ànábì náà gbọ́dọ̀ sọ fẹ́ni kankan o ọ ṣe kíni ọ sọ fẹ́ni kankan ànábì ní sara ahadukum ru'ya yuhibbuha. tẹ́nì kọ̀ọ̀kan yìí tẹ́ bá rí ti inú yín dùn sí ẹ̀rọ olójú oorun ẹgbẹ́ ọmọdé olójú oorun wọ́n tẹ̀lé ìlànà yorùbá o ànábì ni gbogbo ti dùn tọba ti rí tínú rẹ̀ dùn nígbà mí gan èèyàn fọwọ́ bá kú èèyàn rí pé a ah, owó tó ń rí bẹ, owó yẹn ń ọba ti ń fọmọ lọ láti ń ọmọ èèyàn alátínú rẹ̀ dùn níbẹ̀ fàyínàmà iya min Allah ọlọ́run ọba aláàlú fi dùn nù aláàánú sùlọ ọlọ́run ọba ọlọ́run èyí ṣe ọba tí ma ọba làbìlàbì tó rì ẹmọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ gbogbo àwọn iléyàwó gbọ́ yorùbá débẹ̀ kíni pé làbìlàbì tó rì òun náà ni nǹkan tí èèyàn fẹ́ fún yàn tí èèyàn wá fẹ́ hàn yàn ibi ọya agba biskit ìgbà tó fi dọ́dọ̀ rẹ̀ kọ̀ wá ní fún mọ́ nínú ọmọ bàjẹ́ wọ́n ní kí ipe ọ padà sí kí ni ọ padà rí oore yẹn àdúmọ̀dá tó dọ̀ ọlọ́run ló ti wá wàlẹ̀ yahmadillah aleha wọn ni ìtọ́ kọ́kọ́ ṣe tọ́ bá lálá dáadáa ni pé alhamdulillah kẹtí pé wàá lálàá pé orówó lójú oorun inú rẹ̀ máa bàjẹ́ wọ́n máa rántí orin kọ̀lìntì àti barista ìpè wọn ni ẹni tó bá rí owó lójú oorun oye ẹ̀hẹ́ sọ fún ẹni kọ́ máa palẹ̀ mọ́ ibi ẹ̀dákan ànábì ń sọ̀rọ̀ oye àwọn mùtí náà ṣe kí ni àwọn náà sọ tí wọn ọ gbọ́dọ̀ bìlífà àṣà yorùbá lérí aláwọ ànábì tó bá ti rí ntọ́ da tínú rẹ dùn lójú oorun ànábì ní dúpẹ́ fọlọ́hún sọ pé alihamudulilayi wọlé yóò hadith bíhá o fún àwọn èèyàn aláburúkú àyè fún yàn aládàáda ńkọ́ o fún yàn pé ah ẹ mọ̀ rí kẹ ẹ̀yìn ọ̀rẹ́ mi mo sì pé èmi náà wà mọ́kà mo lálàá pé nkírun ah, mo lálàá pé ngbàwẹ̀ mo lálàá pé ń sokùn ẹbí pọ̀ mo lálàá pé mo ra mọ́tò mo kọ́lé mo bímọ ànábì ni ó lè sọ fáwọn èèyàn òye dàrá ha ọ̀rẹ́ ìdájá ni ká mímọ yọkọ́ra ànábì tó bá rí ìmí ìtọ́jẹ́ pé ẹ̀mí rẹ̀ kọ̀ láwọn aláborúkú wọ́n fún níwèé ibiṣẹ́ wọ́n kàn bá lẹ́tà lọ́wọ́ ẹ̀ lójú oorun pé káì wọ́n ní sẹ́tí pin wọ́n ní wọ́n sáàkẹ̀ àgbàrá ẹ̀jẹ̀ ní ọba rẹ̀ lẹ́ni tí ọjà sínú kànáà àgbàrá òjò gbé lọ gbogbo tó bá jẹ́ àlá burúkú anábì nífa innama hiya mina shaitan àṣetáni ló gbé wá o ọwọ́ fi dẹ́rù bá ọ fal yasta'idh min sharriha anábì ní kọ́ ọ̀yà wá sọ níbi aburú ẹ̀ kí ni sọ tó ṣe a'udhu billahi mina shaitan rajim wala yadhkuruha li ahadin wala yadhkuruha li ahadin anábì ní ò gbọ́dọ̀ sọ fẹ́ nìkankan kọ́dà ìyàwó rẹ̀ tó sùn jẹ́ ọmọ rẹ̀ àwọ̀rẹ́ rẹ̀ ìpẹ́ ẹ̀jọ̀kó alátìmọ́lá ah, yìí lágbára o aláàjì kí ló ṣẹlẹ̀ ah, aládàáwò ti dé o aláàjì burú o wọ́n dà bóun ṣe lọ báyìí tírélà kan gbé òun hànú ni yóò dùn ó lẹ̀ báyìí yóò dùn sínú kanáà sórí bó ṣe sọ yẹn o ti dáràn lábẹ́ sin wa o ti aburú ti ṣe ìtàn fẹ́ ṣe fún yẹn o ti súnmọ́ra rẹ àfi kò lè sáde ọlọ́run torí mo ti sọ yẹn oyè àṣetánì ti lágbára lérí rẹ̀ àṣetánì ọmọ wa ti ọ lọ síbi tí aburú wọn fi ṣẹlẹ̀ sí ọ anábìnrin ọgbọ́dọ̀ sọ fẹ́ni kankan fàyí nà ha àlàtàdúrù anábìnrin tó ọba ti sọ tó sì sàúdù billahi minash shaitanir rajim aláyẹn aláburúkú yẹn kò ní wá sí musa nínú ayé kò ní ní ọlá aburú oníṣẹ́ ọ aburú torí oníṣẹ̀lẹ̀ kí ni wọ́n ní kó ṣe jama wọ́n ní kọ́sà àwùjọ bìlá mìíràn ṣètọ́nà jí fẹ́ àwùjọ bìlá mìíràn ṣètọ́nà jí fẹ́ àwùjọ bìlá rí àwọn rẹ̀ bá ti tí òun rí àbọ́kọ rẹ̀ rí àbọ́mọ rẹ̀ àwọn ti mọ̀ pé ó ti rí ìrìkúrí nìyẹn ọ gbọ́dọ̀ sọ fún wọn kọ́ wa gbọ́dọ̀ afá lọ usas nímọ̀ o ní tí mo rí lágbá o ṣéun ṣẹwalé ọmọ wa àwọn tí wọ́n máa rọ́ wà lákàkí ẹ̀dàkùn ẹni tí ń rọ àlà ẹnìkan máa ń tọ́fẹ́ sẹlẹ̀ ọwọ́ débẹ̀ ọba sì wàá tọ́ pé àṣetánì ọ̀dọ̀ àfáà súnà lọ́ba tiẹ̀ lọ bó sì lọ́ọ́ lè sọ́fà wá súnà yẹn ó ti ṣe mistake tọ́lá anábì ni wàlá yẹn kúrò ha anábì ni ọgbọ́dọ̀ sọ fún yàn tọ́ba jẹ́ pé ọ̀dọ̀ àfọ̀n bídà lọ́ba lọ ó ti kàgbákò wọ́n wàá sọ fún ọ pé ha aláàjì ẹni kìnìún ọwọ́ abọ́sọ lára yín àṣírí yín tún ní ẹ̀ ẹ̀ tó jẹ́ èèyàn máláyé téèyàn bá rírú ẹ̀ àmọ́ iṣẹ́ kan bẹ ibi tó fẹ́ gbà wọlé ni ẹ̀ ìràpadà wọ́n pè ìràpadà tẹ́ bá fi ṣe aburú yẹn yóò sì kó lérí àmọ́ yóò nà yín lọ́wọ́ yóò ṣe kí ni yóò nà yín lọ́wọ́ yóò wá ka àwọn èròjà ẹbọ pé a ní di ẹ̀dọ̀ kìnìún àwọn jálàbí afẹ́lẹ́bọ̀ àwa àti wọn àlè kòólà báyìí parẹ́ àfi tí wọ́n bá fi kíní lẹ̀ ní wọ́n fẹ́ bọ̀ yẹn lẹ̀ ẹ̀dá kan ni wọ́n ti fẹ́ rẹ́dọ̀ kìnìún ní Kútọ̀nù ni wọ́n ti máa bá wa wá àti ní Niger àtàwọn láwọn oko Ghana àti láwọn tó ń lọ tó máa ń bọ̀ èló ní ọ̀wá tó ẹni two fifty tọ́ba wa dé tán sọ̀wá sọ àwọn tó bá kù tí ẹ tún rà bàtọ́ wà fi náà five hundred ọmọ mi ta làlẹ́ kù sí torí pé ti yapa súnà alẹ́bìnrin ẹni bá ti ọlọ́run ni ẹni bá ti yapa súnà fìtínà ni ọmọ kò pàlẹ́ yá sẹ́lẹ̀ nínú yóò káàlì fún amúra àwọn sọ ibà hún fìtínà alẹ́bìnrin tó bá yapa rọ̀ sùn lérí tó bá sọ fún yín fìtínà ni ó sì kún wájú jọmọ náà lèyí tó máa sọ nídìí bẹ́ẹ̀ lójoojúmọ́ là ń lálàá o lójoojúmọ́ ni là ń lálàá àlámẹ́ta náà ni ìrọ̀lẹ́ kẹta ọ̀yẹ́ àwọn oníkankan ṣe ìtọ́wà lẹ́mẹ̀rẹ̀ náà ni ló fi lálàá abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà ìṣàánú wa gbogbo àlá tí ọba ti dá àmọ́ ọmọ banújẹ́ ọlọ́wọ́n bá aláàfin fún wa ní ìfín fún wa ní ròdùnú ni ròdùnú ni pé àdúrà tó ń ṣe aburú tó bá ṣẹlẹ̀ sí ni o lẹ́yìn náà ọlọ́wọ́n bá aláàjọ yẹ wa pé èṣù ń dẹdẹ wa lọ́sàn-án èyí sì ń lé wa káàkiri lóru látara aláyè ẹlòmíì ti sọrí burúkú arábìnrin kan bá mi bí ọdún mẹ́jọ sísan mẹ́wàá wọ́n ní ìwà àwọn oníyàwó oníkímá ìyá àwọn oníjọ́ wọn òun lálàárí ìyá òun ìyá òun dẹ̀ ń sọ fún òun lójú oorun pé ìwọ gbàgbé ẹ̀ òun ní bímọ ẹ̀ ó ní ọ̀dọ̀ ìyá òun lòun ti wá kó nsìn òun ti wá sọ fún òun sì ní dọ́dẹ̀ mọ́ láyé ah! mo ní bóòlù sí mọ̀ pé ìyá rẹ̀ ni ọlọ́run rí mo ní sọ ma pé àṣetáni ma gbé fọ́tò àwọn èèyàn wọ̀ nígbà wọn fẹ́ ṣe mítìnì náà fẹ́ lé ànábì kó mọ́kà fẹ́ wọn pé àṣetáni gbé fọ́tò sòrákáwọ́ tí wọ́n rò pé sòráká lójòkó lẹ̀ sòráká lójòkó kí lójòkó ìbílísù ṣètàn àwọn àlìjánu ọmọ dàbí èèyàn èyí tábù rẹ̀ rà mú tó fẹ́ kó jáka mọ́ṣáláṣí sóbìnrin ni ọkùnrin ni ọdọkùnrin àlìjánu dọkùnrin ó dàbí èèyàn nídìí bẹ́ẹ̀ mo lálàárín ọ̀rẹ́ mi bàbá mi ìyá mi wọ́n ṣe báyìí fún mi lójú oorun àṣetáni lọ yíra padà lọ́fẹ́ dànkánlẹ̀ láàrin yẹn o lórí ẹlòmíì bíi fàlágan arábìnrin kan bẹ̀rẹ̀ láàmú bẹ́ẹ̀ ó ti padà wá kú ọkọ̀ kọ́lẹ̀ náà ni olóhùn lálàá pé ọkọ òun fẹ́ fẹ́yàwó kejì ó sì kẹrù rẹ̀ ó sì lọ. bàbá darí ẹ̀ padà wá fẹ́yàwó míì tí bàbá náà fi wá padà wá kú o òun sì lálàá àti dáni ti lé gólé ọkọ àláfọ́ nìkan jàmọ́ nídìí bẹ́ẹ̀ gbogbo ń ta nídìí inú ẹ̀sìn wa àtinú ayé wa anábì kọ́ wa sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ nìkan kan wa kọ́lọ́ mọ́sá ìdáàbòbò wa sábúrú máa ń sèyàn lójú oorun náà aburú máa ń sẹ́yìn lójú ọ̀run ọlọ́run wa aláàfin ní ká máa sọ́ra pé wà mí sáré ghasikin ìdá àwọn kaba tílẹ̀ bá ti sú kọ́lọ̀ ń sọ wa ànábì tí wọ́n fẹ́ sùn káka kùrùsíyùn Allahu la ilaha illa huwal hayyul qayyum ọlọ́run ó gbé wọn láyìíká kan nàró nígbèrè wa táwa ti kà á délẹ̀ yóò máa sọ wa tílẹ̀ òfin mọ́ níbi kíni níbi aburú ayé àti aburú ojú oorun àwọn jẹ̀nu máa báyàn lójú oorun tí wọ́n máa mú nǹkan wá báyàn tí wọ́n fàbùrú sèyàn tí ó sì máa sèyàn téèyàn bá jí náà fi ní kámọ́dàkẹ́ ọba ti fẹ́ sùn ìgbà tó wà lójú ayé tẹ́lẹ̀ gan ò lè dáàbò bọ́ra ẹ̀ kátó àdìgbà tó ọmọ ti ń lọ mọ́ tó ti sùn lọ ọmọ ti ń lọ nínú àwọn tí ń kọjá ládùúgbò ni àbáwọn kòkòrò olóró ni àbáwọn adigunjalè ni àbáwọn àjẹnú tí wọ́n bá yàn lójú oorun ò lè dìfẹ́ǹdì ara ẹ mọ́ àfikọ́ fara rẹ lọ́lọ́run lọ́wọ́ pé ọlọ́run bá mo wà nínú ààbò rẹ o ọkàn kò sí rẹ ọkàn kò tó sùn lẹ́yìn náà ọwọ́ afátẹ́gùn sọ́wọ́ atẹ́gùn yẹn ò ní ní o ọwọ́ ya lọ́la ẹyọ kan ọwọ́ ka falakẹ ẹyọ kan sọ́tù nọ́ọ̀sì ẹyọ kan ọwọ́ àfẹ́ra eré rẹ ojú rẹ ọwọ́ rẹ àti ẹsẹ̀ protection tó lágbára ni ọlọ́wọ́n máa sọ níbi aburú òru yóò sì máa sọ níbi aburú ojú oorun oni nínú àná rẹ àti wa ti sùn sùn ji aburú wa Eh, ọlọ́mìnira ní ọlọ́mọdé àtọ́jú oorun bọ sójú okú ó pe kọ́lọ́mọ́ ti pọ̀ ni ó ní ti pọ̀ ni kọ́ ọmọ ṣe inú okú tó yíṣì jù òun náà ní kó sùn ṣe kí ni ọmọ tọ́sọ̀ ni pé kọ́lọ́mọ́ jẹ́ ni mọ́jẹ́ otí ìtọ́jú oorun bọ́ sójú okú nísìnyí àbíkíyàn àbíkíyàn máa ráre kí ara ọmọ jẹrà mọ́lẹ̀ gbogbo fámìlì kan náwó náwó náwó kó ẹ̀hẹ̀ múra wọn ní àwọn àdúrà tí ò nítumọ̀ ni ẹ̀ ó kírun sáìtàn ó ṣe kìámùlẹ̀ ọ̀rọ̀ gbòkú oníkọ́nara díẹ̀ ẹ̀bá lè bọ́ sálì jẹ́nà sí ọ̀rọ̀ ẹ̀hẹ̀ ẹni tá a kàn sọ ni pé kọ́lọ̀ mọ́jì á tì í tójú run bọ́ sí ojú ikú ní ìsìnkọ́jẹ́ mi wọ́n àdúrà tọkọ rẹ ti nìyẹn ọlọ́run lọ́mọ bíi tí kálukú ọgbà lọ níta kan nígbà tí wa ọlọmọ fún dáadáa wá lọ gbogbo àti wọn ti wá ta ti bí àlá bọ́nú ẹbọ náà ti gbẹ́bọ ẹlòmíì ti gbẹ́bọ ẹlòmíì ti wẹsẹ ẹlòmíì ti síngbẹ́rẹ́ ẹlòmíì ti dìbàntẹ́ ẹlòmíì ti ti sò kámọ́ra látara àlá àlá àlá ẹ̀dá kò tó lọ́wọ́ bá wa ká lè túbà ẹni bá ti túbà ọlọ́wọ́n fèrè jìn o abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ nìkan kan wa kọ́lọ́mọ́sá ìṣàánú wa subhanaka allahumma wa bihamdika ashadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh